ìsìn bẹ lónìí tá ń bẹ yóò máa bẹ nígbà tá a ní bẹ abẹ arọ kí ó sì ọ̀pọ̀lọpọ̀ láti ọlá tí ìgẹ fún aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad àti gbogbo àwọn ará rẹ̀ àti gbogbo mùsùlùmí <clears throat> títí di ọjọ́ ìpẹ̀dà lùyàmù a ti ṣe àlàyé síwájú nípa ẹ̀tọ́ aya lórí ọkọ àti ẹ̀tọ́ ọkọ lórí aya èyí tí a ó fi sọ̀rọ̀ lónìí òun náà ni nípa kíntẹ̀ ní tó yẹ ń afẹ a wa nípa ìjì síso àti bá ń se ń fẹ́ra wa lọ́kùnrin àti lóbìnrin kí ni tá à ń fẹ́ kí ni tó yẹ kí ni mọ̀ tí sẹ̀rí àgbà lérò ń gbà ìpè ní afẹ́ kó ṣẹlẹ̀ láàrin àwọn olùfẹ́ méjì nǹkan àkọ́kọ́ ni pé ní ká yìgì kún ìbádà òun náà ni ká sin ọlọ́run ọba. à ń fi ń sin ọlọ́run ọba ni à ń fi ń jẹ́sìn fọlọ́run ọba ni ìgì tá à ń so gbogbo gbà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí wọ́n mọ eléyìí ẹ rí i pé ní ilé wọn ń tò tí ó tò tí ó tòrò bákan náà à ń fẹ́ kí ilé yìí ó jẹ́ ilé ẹni rere àwọn èèyàn dáadáa bìnà àlùbẹ́ẹ̀tì sọ́ọ̀lẹ̀ bákan náà tó lọ́n bá wá sí àwọn ọmọ yìí kí wọ́n jẹ́ àwọn ọmọ olóríire àwọn ọmọ dáadáa lẹ́yìn náà kí àwọn ọmọ yìí kí wọ́n sin ọlọ́run ọba káwọn ọmọ yìí kí wọ́n tọ́jú mọ̀lẹ́bí wọn káwọn ọmọ yìí kí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún ìjọ wọn àti ìlú wọn àti orílẹ̀ wọn eléyìí ni Islam gbà lérò tó fi sọ ọ̀rọ̀ ìpè ní káfẹ́ra ẹni di ẹ̀sìn kì í sàṣà lọ́lọ́run fi sọ pé nínú àwọn àpẹẹrẹ ọlọ́run ọba òun náà ní pé ní ó ó dá yín lákọ̀ọ́kọ́ láti èèpẹ̀ lẹ́yìn ìgbà náà ló wá dá yín ní ìpàdé ọkùnrin àti obìnrin ẹ̀ ń wá ẹ̀ wá pọ̀ ẹ̀ wá ń tàn ẹ̀ wá ń lọ ẹ̀ wá ń lọ lórí ilẹ̀ tẹ́ pọ̀ tẹ̀ǹtẹ̀ṣirún lórí ilẹ̀ bákan náà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ṣe ọ̀pọ̀lọpọ̀ oríire fẹ́ni tí ó bá fẹ́ ìyàwó tàbí ẹni tó bá lọ́kọ báwo gbogbo sẹ̀mí ẹni tó bá níyàwó wọn mọ̀ kọ́lá fún un bákan náà ìyàwó ó mọ̀ kó ládà fún torí àwọn ẹ̀tọ́ tó gbérú nípa ọ̀rọ̀ yìgì yìí a wà rí pé ní àwọn ọmọ oríire náà jẹ́ tá a bá tọ́ wọn dáadáa tá tọ́ wọn dáadáa tí wọ́n bá kú kí wọ́n tó bàlágà kí wọ́n tó déèyàn ẹni tọ́mọ rẹ̀ mẹ́ta bá kú yóò wọ yóò wọ ní kúnbà kódà arábìnrin kan sọ pé ní méjì òjíṣẹ́ ní ó wà lẹ́nà lẹ́yìn náà tí wọn bá kú tí wọn bá yè tí wọn bá dàgbà tí wọn bá dẹni ilé gbogbo dáadáa tí wọn bá ń ṣe wọn mọ̀ fún òbí wọn ìlú ìfàtàwọn kan fún àwọn àdánà tó ga tó ga tó ga wọn wà bí ọlọ́run ọba ìpè kí ló dé ta fi wà nínú inú ìgbádùn yìí ọlọ́run ọba wà sọ pé ní ẹ̀dá wọn ló pè ní iṣẹ́ táwọn ọmọ wọn ṣe pàápàá jùlọ ìtọrọ àforíjì táwọn ọmọ wa ń tọrọ fún wọn lọ́dọ̀ ọlọ́run ọba iná ni istikfari àbínà ìkòlọ́kù ìtọrọ àforíjì àwọn ọmọ yín ló gbé yín débi tẹ́ dé yìí ló fà gbé ní ẹja kíyèsí àwọn ọmọ wa ẹja máa sì tọ́jú wọn ẹ kí a máa tọ́ wọn ní títọ́ ti ẹ̀sìn Islam ẹ̀yin mùsùlùmí n ti ń ṣẹlẹ̀ sí alóòní lágbàáyé ìní pé ní àìtọ́jú ilé kò jẹ́ kí a lè ní ìjọ àti jàmá tí ń tẹ̀lé ìlànà ọlọ́run ọba tí ilé wa bá mọ́ tá a bá fọ ọ́nù tó bá mọ́ kangakanga ìjọ wa náà mọ̀ tí ilé ò ti dáa kò síbi ìjọsìn níta à ń bẹ ọlọ́run ọba tí ó la rẹ̀ ga kó mọ́ sáì ṣe àlékún ìmáìlì ẹnìkọ̀ọ̀kan wa à ń bẹ kó ṣe ilé ẹnìkọ̀ọ̀kan wa ní ilé tó tòrò pàápàá jùlọ tá a bá ilé ṣègbìyànjú táwọn ọmọ wa bá ilé harukurani mímọ́ lọ́jọ́ pé ní alukiyama gbogbo ẹni tọmọ rẹ bá alukurani mímọ́ wọn ó pe òbí ọmọ náà ìyá àti bàbá adé adé tọba dé sórí tá ń pè ládé ọba ìrànlọ́wọ́ ọba yóò fi adé náà yóò fi dé orí àwọn òbí tọmọ wọn alukurani mímọ́ torí náà ẹja gbìyànjú ẹja mú pàtàkì àmì ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga kó mọ́sáì ṣe àlékún ìmánì ẹnìkọ̀ọ̀kan wa kó má ṣàì ọkàn wa balẹ̀